ẹ̀yin ará lé ká tó lọ sí agbára lẹ́ẹ̀kan mo sọ wípé bàtà máa fi padà dé àti èmi àti àlejò mi láwọn wà níkàlẹ̀ láti pẹ̀kẹ́lu àkòrí pàtàkì èyí tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí alẹ́lẹ́ pàtàkì ti wà lẹ́gbẹ̀ẹ́ mi níbí kí dẹ̀ ni àkòrí ọ̀hún tá a máa sọ̀rọ̀ lé lórí òun náà ni a pè ní ẹ̀fọ́rí túlù ẹ̀fọ́rí túlù migraine ẹ̀fọ́rí túlù ẹni tó máa bá mi sọ̀rọ̀ tó máa bá mi yànnàná àkòrí pàtàkì yìí fún ẹ̀yin aráalé. àlejò mi náà ni dókítà adéfọlárìn sheriff bámidélé tó wá láti iléeṣẹ́ abirizin herbs and peninsular medicine ẹ káàbọ̀ sórí ètò dókítà. ẹ kúlé ẹ akí ẹ̀yin aráalé bákan ni abiola ń pé kó má fi àlàáfíà jẹ nìkan kan wa níyà kó sì má fi dà wá láàmú. àmín láì dé ìmọ̀ nítorí àkókò wa nǹkan tá à ń sọ̀rọ̀ lórí lónìí òun náà ni ẹ̀fọ́rí tulu èyí táwọn olóyìnbó ń pè ní migraine dókítà kí ni ẹ̀fọ́rí tulu túmọ̀ sí. ẹ̀fọ́rí tulu jẹ́ ẹ̀fọ́ ẹ̀fọ́rí tí ó máa ń fọ apá kan orí ní fífọ́ tí ó lágbára púpọ̀ tó sì jẹ́ pé ìyàtọ̀ tiẹ̀ sáwọn ẹ̀fọ́rí tó kù ni pé a máa fọ́ni lọ fún àsìkò tó pẹ́ púpọ̀ ó jẹ́ ẹ̀fọ́rí tó ń fọ́ni ní apá kan tó sì jẹ́ wípé ó máa ń fọ́ni lọ gbọ̀nrangandan èyí tó túmọ̀ sí wípé kò sí pé ó ń dá dúró kò sí pé orí fífọ́ yẹn máa tiẹ̀ dúró. ó ní àsìkò tí ó máa ń gbà lára oníkálukú tí àwọn ọ̀rẹ́ bá bẹ̀rẹ̀ ẹlòmíì ó lè bẹ̀rẹ̀ sí ní fọ́ kó sì lọ bẹ́ẹ̀ fún bí seventy two hours bí ọjọ́ mẹ́ta ní àwọn ẹ̀fọ́rí tí ó máa lágbára tí orí yóò ní ṣe gbé síbi tó bá wù pé ó fẹ́ gbé orí yìí sí kò ní lè gbélẹ̀ kò ní lè gbé sókè kò ní lè gbé sẹ́gbẹ̀ ibi tí ẹ̀fọ́rí máa ń lágbára dé. ẹ ṣeun kí ni ìyàtọ̀ tó wà láàárín ẹ̀fọ́rí túlù àbí báwo ni mo ṣe fẹ́ mọ̀ pé kì í ṣe ẹ̀fọ́rí lásán ló ń ṣe mí pé ẹ̀fọ́rí túlù lélẹ̀ kí ni ìyàtọ̀ tó wà láàárín wọn àti àwọn ẹ̀fọ́rí tó kù. ẹ ṣeun àkọ́kọ́ tí èèyàn kọ́kọ́ máa fi mọ̀ ni pé ẹ̀fọ́rí tó bá bẹ̀rẹ̀ ó máa ń jẹ́ ẹ̀fọ́rí tó lágbára gẹ́gẹ́ bí mo ṣe sọ pé gbogbo ibi tí èèyàn máa fẹ́ máa gbé orí sí lásìkò gbà yẹn kò ní bá orí yẹn lára mu bákan náà ni pé Yorùbá máa ń sọ pé orí fífọ́ ni orí bíbẹ́ kọ́ ni ògùn ìfọ̀ bẹ́ẹ̀ ni. tẹ́fọ̀rí yìí bá bẹ̀rẹ̀ a máa dà pé bíi pé kéèyàn gbé orí kúrò ń bẹ́ẹ̀ ni. Hmm. bákan náà ni pé ohun tó wá fi yàtọ̀ sáwọn tó kù ni pé àsìkò gbọ́ọ́rọ́ tí máa fi ń fọ́yàn àti bó ti ṣe máa ń fọ́yàn sí lémọ́lémọ́. Hmm. ẹ ṣeun àsìkò gbọ́ọ́rọ́ kí ni ohun tó lè ṣokùnfà ẹ̀fọ́rí túlù yìí gan-an kí ló lè fa koríkọ̀ máa fọ́yàn lẹ́gbẹ̀ẹ́ kan sàn án láì tiẹ̀ dádúró rárá. bẹ́ẹ̀ ni bákan náà ni pé a ní láti kọ́kọ́ kíyèsí pé orí fífọ́ ó máa ń jẹ́ àwọn tó lóyìnbó máa ń pè ní symptoms fún àwọn àìsàn mìíràn. ìyẹn àwọn àmì tíyàn máa máa rí àmì tíyàn máa rí. kó tó di pé yàn máa rí àmì. bẹ́ẹ̀ni. kí ni torí mo ṣe máa bèrè àwọn àmì tíyàn máa rí kí ni ohun tó ń ṣokùnfà kí orí ẹ̀gbẹ́ kan kàn máa fọ́yàn lọ gbọ̀nrangbọ̀nran báyìí. ẹ ṣeun ẹ̀fọ́rí túlù tá à ń sọ̀rọ̀ tí wọ́n ń pè ní migraine ó jẹ́ ẹ̀fọ́rí tí pàtó ohun tí máa ń fà ìwádìí ìjìnlẹ̀ ò tí ì fi múlẹ̀ ní tí ó dúró ṣùgbọ́n ní àwọn nǹkan míì tá à ń pè ní environmental factors tí wọ́n lè kọ́ sí. ìyẹn àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láyìíká wa tó ń ṣẹlẹ̀ láyìíká wa àti ìgbésí hmm. ayé tá à ń gbé. Hmm. so tá bá ní ká lọ sápẹ́ agbede ibẹ̀ yẹn a mú àwọn mélòó kan nínú àwọn nǹkan tí ó máa ń fa ẹ̀fọ́rí níyẹn ẹ̀fọ́rí túlu ó ní pé àkọ́kọ́ ni ohun tá à ń pè ní hormonal changes that is àwọn ẹ̀yà jíjẹ́ obìnrin lápẹ̀rẹ̀ torí bẹ́ẹ̀ ni mo fẹ́ lọ jù àtúntà bá ní ká da sílẹ̀ yìí tí ẹni tí ẹ̀fọ́ tó lu yìí ń bá tó ń dà láàmú á mú ìdá abákan ọgọ́rùn-ún èèyàn sílẹ̀ á mú ìdá kan nínú ọgọ́rùn-ún tí ó jẹ́ ọkùnrin ìdá mẹ́ta tó kù àwọn obìnrin ni so ó fi jẹ́ pé bí mo sọ káàmù tí mo sọ pé ọmọ náà ṣe ní símò ń gbìn fáàsì obìnrin ni òun ni pé àkọ́kọ́ tí obìnrin bá lóyún àwọn àpẹẹrẹ ẹ̀fọ́rí túlu ní máa ń ṣe olóyún obìnrin míì tó jẹ́ pé orí ìyá kọ́ máa fọ́ fọ́ fọ́ láwọn àsìkò tí ó jẹ́ àsìkò gbọ́rọ̀ bákan náà ni pé àwọn oògùn tí a máa ń lò bóyá àwọn oògùn tí a fẹ́ fi ṣe ìfètòsọ́mọ bíbí tí wọ́n ń pè ní family planning pills ní àwọn ẹ̀yà èyí tí ò bá bẹ́ẹ̀ lómi lára bákan náà ni pé tíyàn bá fẹ́ wọ mọ́nọ́pọ́ọ̀sì tí tẹ́nìyàn bá ṣe nǹkan oṣù mọ́ ó lè fà á wàhálà stress o lè fa ẹ̀fọ́rí túlù bákan náà ni fáwọn ọ̀mùtí tí wọ́n máa ń mu ọtí àmupara àti hmm. tó kékeré jù náà ó máa ń fa ẹ̀fọ́rí bákan náà ni pé oúnjẹ kódà oorun bá ti ṣe bùkátà rẹ̀ sí tíyàn bá jẹ alásùnpa tí máa ń sorun ju ó tún lè kọ́ọ̀sì ẹ̀fọ́rí tá à ń sọ yìí fún un na àwọn nǹkan tí ó máa ń fa ẹ̀fọ́rí ní ṣókí lélẹ́yìn. tíyàn bá jẹ ẹni tó ń sùn jọ máa ń sọ wípé oorun dáa lára ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ wípé ohun tíyàn bá ti ṣe ní àṣejù náà gẹ́gẹ́ báwọn dókítà ti máa ń sọ wípé at least ó tiẹ̀ kéré ju a gbọ́dọ̀ sùn fún bíi wákàtí mẹ́jọ àmọ́ bẹ́ẹ̀ máa ti wá sùn ju wákàtí mẹ́jọ yẹn lọ dókítà sọ wípé ó tún lè fa ẹ̀fọ́rí túlù téèyàn bá wá lóorun sùn tó wákàtí mẹ́jọ nǹkan ṣó lè fa ẹ̀fọ́rí túlù. bẹ́ẹ̀ náà ni mo sọ pé àìrọ́rùn sùn àti ìsun àti máa sun sun àsùnpara hmm. méjèèjì ló lè fa ẹ̀fọ́rí túlù. ẹ ṣeun kí wàá ní àwọn àmì tá a máa máa rí èyí táwọn olóyìnbó ń pè ní symptoms èyí tó ṣeé ṣe láti fi hàn pé ẹ̀fọ́rí túlú ló ń bá ẹni ìjà. ẹ ṣe um, lórí ẹ̀fọ́rí túlú àti àwọn ìsàn a máa ń pè kankan ní aura òun ni pé àwọn àpẹẹrẹ kan a máa yọjú pé ẹ̀fọ́rí ń bọ̀ táwọn àpẹẹrẹ yìí bá ń yọjú pé ẹ̀fọ́rí ń bọ̀ ó súnmọ́ kí èèyàn ara wa yàtọ̀ náà lákọ̀ọ́kọ́ torí pé níbi àpẹẹrẹ tá a máa ń rí fẹ́ fọ́rí yìí ni pé ẹlòmíì ibi tí ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé oúnjẹ ṣáá ìmáa jẹun tó ń pè ní pé craving for food ìyẹn aṣáà máa fẹ́ jẹun báwa rí ìdàkejì ní pé ẹlòmíì nígbà tí tiwọn bẹ̀rẹ̀ constipation ni ó ní inú ọ̀la ilé ìṣègbọ̀nsẹ̀ nírọ̀rùn so eléyìí ó jẹ́ àwọn àpẹẹrẹ bákan náà ní tí ìyẹn kọ́kọ́ máa fi mọ̀ ni pé ojú yẹn á máa ṣe á máa wò bí ìgbà tí nǹkan ṣú síbẹ̀ pé ó lè ti fẹ́ fáyè ojú wọn ni kò ní gla kò ní glaucoma kò ní cataract èèyàn lè máa pín sí méjì lójú àbí kó máa ga bákan náà ni pé ó lè rí ẹni tó wọ gèlè kó ló wọ fìlà tí ẹ̀fọ́rí ìbá ti ń gbó fẹ́ máa mú àwọn àpẹẹrẹ bọ̀ bákan náà ni ara àpẹẹrẹ tí èèyàn tún máa ń rí tẹ́fọ̀rẹ́ yìí tún fẹ́ bẹ̀rẹ̀ ni pé ibi ìmọ́lẹ̀ ẹ àbí èèyàn ń gbóòórùn nǹkan kan ẹbí àwọn ọ̀dà tá a fi ń kunlé lápẹẹrẹ àbí kí ni àwọn lọ́fíńdà tá a fi ń fi sí ara ẹni a rí pé ibi táwọn ẹlòmíì ti ń gbọ́ dúró síbẹ̀ kò wọ́n àfẹ́ tiwọn bí tóun bá wọn bá dúró síbẹ̀ a rí pé kíní yẹn fẹ́ máa fọ́hùn lẹ́fọ̀rí hmm. láwọn àpẹẹrẹ pé ẹ̀fọ́rí ń bọ̀ lélẹ̀. ẹ ṣeun mo fẹ́ béèrè ẹ̀fọ́rí túlù tá à ń sọ̀rọ̀ yìí àwọn àìsàn wo ló ṣeé ṣe kó wú ẹ̀fọ́rí túlù jáde. ẹ ṣeun àbí àwọn àìsàn wo lòun fúnra rẹ̀ tún lè wú jáde ẹja tó dá dúró. tó dá dúró ṣèwádìí tó bá wá bẹ̀rẹ̀ nígbà míì tí ó bá mú èèyàn tó bá ṣe gbọ́ọ̀rọ̀ fún seventy two hours lápẹẹrẹ tá a sọ. ọjọ́ mẹ́ta yẹn. bẹ́ẹ̀ ni àbí ẹlòmíì bí ti ṣe ẹ̀tì ẹ̀tì wá lè dé ó lè máa ṣe ní àwọn ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àbí oṣooṣù. tó bá wá ti di pé ó ti ń jẹ́ gbọ́ọ̀rọ̀ yẹn atọ́kọ̀ ẹkún mi lọ ní tí ẹ bèrè gangan mo fẹ́ lọ bẹ̀ mo ti gbàgbé díẹ̀. ó ní pé àwọn àìsàn tó ṣeé ṣe kó mú jáde àbáwọn ilé tó ń fúnra rẹ̀ lè wú jáde. tí wọ́n wá parí nígbà tẹ́lẹ̀ mi fẹ́ kúrò lára pé kíní yẹn wá padà rọ̀ àwọn àìsàn míì á wá wú sílẹ̀ lára rẹ̀ nítorí pé ẹ̀fọ́rí fúnra ara rẹ̀ yóò kọ́ sí yóò dá nǹkan sílẹ̀ tá à pè ní àìrórun sùn tí ẹ ò bá sì ti wá rórun sùn lélẹ́yìí tí ò bá ti rórun sùn lélẹ́yìí a máa jẹ́ kí ó lè jẹ́ àwọn àìsàn tó kù sílẹ̀ nínú ara torí pé ìmáa sùn ó máa ń jẹ́ kí àwọn olùgbèjà ara kí wọ́n lágbára sí ni ó hmm. lè jí kó ní malaria ó wá dìpẹ́ǹdì lórí tó bá ń ṣẹlẹ̀ láyìíká yẹn ẹ̀mọ̀ pé tó olùgbèjà ara bá ti lọlẹ̀ tí ò sí oríṣiríṣi àìsàn ló máa wọlé oríṣiríṣi àìsàn ló lè wọlé tó jẹ́ pé ẹ̀fọ́rí túlù fún rẹ̀ àìsàn ni àìsàn yìí kẹ̀rí kò ní jẹ́ kéèyàn sùn hmm. tí èèyàn bá fojú bẹ̀rẹ̀ ṣe mọ̀ pé nǹkan tó lè ṣẹlẹ̀ lè pọ̀ so ló fi jẹ́ pé ibi tá a pín sí lélẹ̀ yẹn. ẹ ṣeun wọn máa ń gbé kan ní migraine with without horror èyí tó ní horror lẹ sọ pé èyí tó lè mú àwọn oríṣiríṣi àmì jáde tá a fi máa mọ̀ wípé ẹ̀fọ́ ojú lélẹ̀ èyí tó bá jẹ́ pé without horror ń kọ́. ẹ ṣeun migraine without aura eléyìí ni pé kákọ sọ pé ní ṣókí nínú àkásọ kí lè yé wa òun ni migraine tí kò mú àpẹẹrẹ wá. ìyẹn àwọn ẹ̀fọ́rí tí ò mú àpẹẹrẹ kankan lọ́wọ́ kàn déédé bẹ̀rẹ̀ ni. òun ni pé kò má pẹ̀rẹ̀ kankan lọ́wọ́ ṣùgbọ́n síbẹ̀ bí tí ara wa bí ara wa ṣe rí bí ọlọ́run ṣe dáa òun ni pé ó mú àpẹẹrẹ lọ́wọ́ àkíyèsí àbí kó jẹ́ pé kò sí nínú tá a máa ń fi tètè mọ̀ pé kinní ń bọ̀ àbí hmm. a lè pè pé kinní ti dé hmm. ló fi jẹ́ pé ẹlòmíì orí yẹn lè fọmọ kákọ́ lọ́mọ pé ẹ̀fọ́rí tó bá le dáhùn àsìkò gan a máa gba ojú. ó máa ń fọ́ni lójú. bẹ́ẹ̀ni tó yẹ pé tó bá kọ̀ strike wa báyìí ẹni tó ti ń sọ̀rọ̀ báyìí a kò sọ pé òun ò ríran mọ́ vision òun ti hmm. ó ti lọ so torí n tí ó máa ń tó tún máa ń tó fi fà á tá a bá ń pè nǹkan ní pains n tí ó jẹ́ ìrora a lè define ẹ̀ n tí ẹni tí pains yẹn gangan tó ń jẹ́ ìrora yẹn tó bá ti pè fún wa ní pains ni ó definition pains torí bí mo ṣe lè farada pain ó yàtọ̀ sí pain bí mo ṣe bẹ́ẹ̀ ṣe lè farada hmm. so tí pain yìí bá ti dé ààyè ibì kan àwọn nǹkan kan ló ti ṣẹlẹ̀ nínú ara lápẹ̀rẹ̀ ń sìn ẹni tí ó ń lo oògùn ìfètòsí ọmọ bíbí tí ó bá ti rí pé oògùn yìí kò bá lára mu yóò họ́ta àwọn eh, composition kan nínú brain yẹn bíi bíi tá à ń pè ní um, serotonin eh, àbí ah, casitocin àwọn nǹkan méjì ó lè họ́ta rẹ̀ tó bá yẹ kó tó bá ti di pé ó sílẹ̀ ní tó regulate pace nínú àgọ́ ara yóò yóò wà dàṣálẹ̀. Hmm. ẹ ṣeun wẹ̀yálẹ̀ mo lérò pé ẹ̀ ń kọ́ nǹkan ah, àbí òmíì nínú ohun tí dókítà tó ti ń bá wa yànnàná láti ẹ̀kọ́ ìdí tó fi ṣe pàtàkì fún yín láti máa wo ètò bó ṣe ń lọ lábala ìlera ẹ̀kọ́ àtúntò ní dókítà mo fẹ́ bẹ̀rẹ̀ a sọ lẹ́ẹ̀kan àwọn nǹkan tó ń ṣokùnfà ẹ̀fọ́ ìtulù àbí àwọn nǹkan tó lè mú kẹ́fọ́ ìtulù wa mo fẹ́ bèèrè tẹ́ bá wo àwọn òòrùn tó ń ràn tí ọmọ ẹ̀dá ádámọ̀ látàrí nígbà míì àwàgà tó jò bá fẹ́ rọ̀ á jẹ́ òòrùn tó ń kan àtàrí gangan mo fẹ́ bèèrè ipa wo ni òòrùn tó mú kankan ipa wo ló ní lórí ẹ̀fọ́ ìtulù tá à ń sọ̀rọ̀ lórí ṣé ó lè ṣokùnfà ẹ̀fọ́ ìtulù àbí kò ní nǹkan kan ṣe lára ẹ̀. òòrùn kò ní nǹkan dàpọ̀ mọ́ ẹ̀fọ́ ìtulù o oorun nítorí pé tá a bá ń sọ̀rọ̀ nípa oorun a máa sọ̀rọ̀ nípa ẹ̀yà àti ìlú ká bá dé àwọn tí wọ́n ń gbé Sahara ká bá lọ take statistical data wọn ká compare sí páwọn tí wọ́n ń gbé ẹ̀yà ìlú ibòmíì báwo ni oorun ṣe ń affect wọn ṣé wọ́n ní ẹ̀fọ́rí túlù hmm. ṣùgbọ́n lélẹ́yìí ní tá a sọ ń bẹ̀ ni pé n tó máa ń fa environmental changes. àwọn nǹkan tó ṣẹlẹ̀ láyìíká wa. bẹ́ẹ̀ bóyá èmi tí mo mo kúrò láti ilẹ̀ ibi tí mo wà yìí wọ́n á lọ sí ilẹ̀ ibi tí òórùn wọn pọ̀ púpọ̀ mo lè tara ẹ̀ ní ẹ̀fọ́rí tùlù. torí pé kò bá mi lára mu tẹ́lẹ̀. kò bá mi lára mu tẹ́lẹ̀. Hmm. tí n bá kúrò níbi tí òórùn ti wà moderate tó ti jẹ́ n tó bá mi lára mu tẹ́lẹ̀ tí n bá lọ síbi tó òórùn ti high dáadáa ó lè fa ìdí ẹ̀fọ́rí tùlù fún mi. ẹ ṣeun yàtọ̀ sílẹ̀ àwọn tí ó ní tọ́lọ́yìn bá sọ wípé who are those at risk àbí kí ni risk factor ìyẹn ni pé àwọn wo ló ṣe é ṣe kí wọ́n ní ẹ̀fọ́rí ìtúlù ṣé gbogbo èèyàn lẹ̀fọ́rí ìtúlù lè bá jà ni abó ti ní àwọn kan tí ẹ̀fọ́rí yìí lè ṣe nípasẹ̀ ìgbé ayé wọn àbí nípasẹ̀ oúnjẹ àbí nípasẹ̀ wo ni ẹ̀fọ́rí ìtúlù lè wẹ̀. ẹ̀fọ́rí ìtúlù kò sí ẹni tí kò lè mú. gbogbo èèyàn ló wà at risk. but àwọn ẹni tó wá wà at risk ẹ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé ṣé gbogbo èèyàn ló lè mú bẹ́ẹ̀ ni ó lè mọ́ ọmọ kékeré pé àwọn tó wà mọ́ tó wà mọ́ at risk òun lẹni tó bá ti ń pé thirty years sókè. ọmọ ọgbọ̀n ọdún sókè. Hmm. ni torí pé lẹ́ẹ̀kan à ń sọ pé n tó ń fà ní díẹ̀ gangan gba mi ìwádìí ìjìnlẹ̀ jẹ́ ká mọ̀ pé ó lè wà genetic. ìyẹn tó túmọ̀ sí wípé èèyàn lè kó látara òbí. bẹ́ẹ̀ ni bákan náà ni pé à ń sọ nípa pé ara nǹkan tí ó tún lè jẹ́ kéèyàn ní òun ni kéèyàn máa lo family planning pills ó wà ńbẹ̀ àwọn oògùn téèyàn ń lò láti fi ṣe ètò sí ọmọ bíbí ó wà lára bẹ̀ bákan náà ni sá sọ pé ẹni tó bá ń mutí ó lè ó lè fà á fún kó ní ẹ̀fọ́rí túlù yìí hmm. bákan náà ni pé gbogbo ohun tá a wá kà sílẹ̀ pátá ẹni má rèé nìkan kò mutí kò lóyún kò ń ṣe pé ń ṣe mẹ́nu kò sí ní pé kò ṣe nǹkan oṣù kò ń ṣe pé wàhálà kan pọ̀jù fún iṣẹ́ tó ń ṣe kò sún àsùn jù ó ń sùn dáadáa oúnjẹ tó ń jẹ oúnjẹ tí ó ṣara lóore ni hmm. kò ṣe pé serotonin tá a sọ lẹ́ẹ̀kan àbí casitosin tá a sọ lẹ́ẹ̀kan kò sí tó a wá ní ẹ̀fọ́rí túlù. kí ló wá lè ṣokùnfà fún ẹni báyìí. òun náà làwọn sọ pé ìwádìí ìjìnlẹ̀ ò tí ì fi rinlẹ̀ pé nǹkan báyìí ló ń fa ẹ̀fọ́rí túlù ṣùgbọ́n àìsàn kan ni ẹ̀fọ́rí túlù yìí jẹ́. Ah, ẹ ṣeun dókítà ẹ kú àtótónu mo fẹ́ bẹ̀rẹ̀ nísìn irú oúnjẹ wo lẹni tí ò fẹ́ ní ẹ̀fọ́rí túlù lè máa jẹ àbírú ìgbésẹ̀ wo lẹni tí ò ní ẹ̀fọ́rí tulu mi ò ní ẹ̀fọ́rí tulu mi ò dẹ̀ fẹ́ jẹ́ kó ṣe mí irú àwọn oúnjẹ wo ló yẹ kí n máa jẹ irú ìgbé ayé wo ló yẹ kí n máa gbé. ẹ ṣeun tí èèyàn bá fẹ́ ní ẹ̀fọ́rí tulu àkọ́kọ́ ní tí èèyàn ní láti kọ́kọ́ kíyèsí náà ni oorun ẹ̀ sísùn àti ìmáa fi sẹ́mì tó o bá ti rí ohun tí ó yàtọ̀ sí bí ìgbésí ayé rẹ ṣe rí tẹ́lẹ̀ nínú ìlàlàáfíà. ohun tó ti fẹ́ máa tako àlàáfíà ara. àlàáfíà ara ẹ o ní láti tètè ṣe ìwádìí láti pé kí ló ń ṣẹlẹ̀ sí mi torí pé ìmáa wá ọ̀nà láti dí ẹ̀fọ́rí ni ó jẹ́ ohun tó dára jù bákan náà ni pé ìmáa lo àwọn oògùn kọ̀ọ̀kan tí wọ́n máa ń pè ní oògùn tí wọ́n fi ń sedate yàn àbí kí ó jẹ́ kí tó lè jẹ́ kí yàn sùn tó bá ti tó àyè kan àbí oògùn tó jẹ́ pé ó kọ̀ máa ń sọ̀fù pains ni tó bá ti tó àyè kan oògùn yìí ò ní gbọmọ tó bá jẹ́ pé nǹkan tó ń ṣe ẹni yẹn ní gbogbo ìgbà tó bá yá oògùn yẹn ò ní gbọmọ ni wàá fi máa kúrò láwọn orúkọ oògùn tí mi ní dárúkọ láti ìpele kan síbi kan síbi kan tó bá ti débi tó tún lágbára nínú àwọn oògùn tí wọ́n fún fún yàn fún pains hmm. kò ní gbọ́ ẹ̀fọ́rí yìí mọ́ á wá gbogbogbò ní àwọn ẹ̀fọ́rí so tó bá ti wá jẹ́ pé ẹ̀fọ́rí tí wọ́n ń jẹ́ àyè yìí ó ti ń dipò ńlágbára. dókítà ẹ jẹ́ àdánù dúró díẹ̀ ká sáré mu omi gẹ́gẹ́ bí mo ti sọ níbẹ̀rẹ̀ ètò yìí mo jẹ́ ká mọ̀ wípé omi dára omi ṣe pàtàkì fún wa láti máa mu ẹ rí pé mi àti dókítà ti ń jọ ń fọ̀rọ̀ jomi tó rọrùn láti ẹ̀kan ẹ jẹ́ ká dánu dúró ká lọ mu omi ẹ̀yin náà ẹ lọ gbómi mu à ń padà bọ̀.